وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى ليجي ذوقكم الله إله إلا الله محمد صلى الله عليه وسلم أمرهم الله وسيلة صلاة تشريكهم الله على إذا النبي أتياوان صحابة أتيبوا وإنتوا باتبلي لنا وتشن محمد صلى الله عليه وسلم تتيوكما في أجايبين القيامة ní tẹ̀síwájú lórí àlàyé alàgbà òun nàwàwíyá tí a ti ń bá lọ eléyìí tí a ti ń rí alhadith sáàni tí ń ṣe àdéhùn ẹlẹ́ẹ̀kejì tí a ń dọ́là ń bá wa subhanahu wa ta'ala tí wọ́n ṣàfihàn wa ní àsọyé ó sì fún wa ní àgbọ̀yé àwa táwọn ó sọ ọ̀rọ̀ ìdí àrí àlàyé rẹ̀ sí láti yé gbogbo ẹ̀yin náà jẹ́ sí gbọ́ wa lọ́mọṣẹ́ àbáwá sí rọ́ọ̀nù kẹ́lẹ́ gbọ́ wa náà ní àgbọ̀yé ọlá àlùkò àlùkò ẹ̀yìn.

حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفين على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن الحياة وتصوم رمضان وتحج البيت إن استطعت من سبيلا قال صدق فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تجد الأمر ربتها وأن ترى الكفاة العراق ثم فلبثت مليا ثم قال يا عمر أتدري من السائل كنت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم هذا الحديث حديث علاجي منه الأربعون النووية àti ìwà lẹ́nu rẹ̀ tó tó gbọ́ mẹ́ta ẹni pé yóò tún bẹ́ẹ̀ tóbi oṣù mẹ́ta sí mẹ́rin sẹ́yìn tá a ti fi ṣàlàyé àdéhùn nìkan nítorí pé àdéhùn náà kó tó pọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa sínú òun náà ló jẹ́ kí àlàyé rẹ̀ kò tó wáyé àwa ló wà padà gbàgbọ́ yẹ pẹ̀lú ìparí àdéhùn náà bá mi parí ìlú yẹn. a ti ṣe àlàyé tó pọ̀ fún wa níbi àdéhùn yìí ti bẹ̀rẹ̀. ìtàn tó wáyé lórí àwọn alùpàdàríyà àwọn tí wọ́n ń takò kọ́dàrà tí ó ṣe pé sábàbí tí wọ́n ló mú àfa wa àgbẹ̀lá ابن عمر ابن الخطاب رضي الله تعالى عنه لا في حديثه لا في عمر هو àtiwáṣà làyè púpọ̀ pẹ̀lú bí hadith náà ṣe bẹ̀rẹ̀ bí oníbèrè ṣe wá bí ṣe sí rẹ̀ ti rí àkọ́kọ́ béèrè rẹ̀ nípa islam aṣàlàyé rẹ̀ ẹ̀kejì béèrè rẹ̀ nípa al-iman aṣàlàyé rẹ̀ ẹ̀kẹta ìbéèrè rẹ̀ nípa al-ihsan aṣàlàyé rẹ̀ àwọn aṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta ìṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ṣàlàyé mọ̀rọ́ ti gùgé bí ipò ẹ̀sìn ṣe jura wọn lọ ipò déèyàn máa ń gbé tó ga jù nínú ẹ̀sìn ọlọ́mọta àtẹ́kẹ́mi àtẹ́yìn náà ká lè dé ipò náà ipò tó ga jù déèyàn máa ń gbé nínú ẹ̀sìn òun náà ní ipò al-ihsan ipò tó kéré jù tóun náà tún wá tóbi onípo al-iman òpin ipò téyàn ò gbọdọ̀ mọ́ wà téyàn bá fẹ́ jẹ́ péyàn ti ẹ̀gbẹ́ jẹ́ mi ọlọ́run òun náà nípo al-islam téyàn ní islam téyàn bá ilé tí wá jáde kó nínú islam yìí gẹ́rẹ́ ó já sí inú òṣèkèké ní sọ́nà wọn bá yẹn fọlọ́mọ́sí ni àti ìrálá ìgbàgbọ́sọ́ gbogbo àwọn àlàyé yìí àti ṣe kọjá lọ sí ìlú ṣe máa bẹ̀rẹ̀ níbi àwọn ẹ̀kọ́ tá a ti kọjá yìí. adúlá bá débi ìbéèrè tó ní ìbéèrè náà tún bẹ́ẹ̀ lọ́wọ́ àdábì sọ́kọ̀ láàbọ̀ àríwá tó nípa mérù ní àánú sáà fún mi nírò kí ni àkókò ọjọ́ àlùkìyàmọ̀ ìgbò ní ó tó ìgbà wo lọ́jọ́ àlùkìyàmọ̀ ó dé anábùwà Muhammad sallallahu alaihi wa anábì dọ́kun yóò tó fi mọ̀lẹ́mọ̀ sùúlù àníhà ní àhàlámà ní àṣàrẹ̀. àwa sàlàyé gbọ́dọ̀ mọ̀lẹ́mọ̀ sùúlù àníhà ní àhàlámà ní àṣàrẹ̀. ta ni sọ̀tùmọ̀ rẹ̀ mọ́? tẹ̀wọ̀n pa ló ní ìtumọ̀ tó gbajúmọ̀ tó rọrùn ó sì ní ìtumọ̀ tó kọ̀ rẹ̀ ọgbà mọ̀lẹ́mọ̀ sùúlù àníhà ní àhàlámà ní àṣàrẹ̀. أيوة بارك الله فيك جارك الله يحل ثمر العلم النافع الصحيح كل الأشياء التي من مسؤول عنها بأعلم من الزاد يعني تعبير يقال في أمر الله أمور وجهة تنبير يعني كبير وطن في بيوس المكدو القيامه والدين بناء بنا إمنو مكدو القيامه حتى سلايرنا قرار ولكن ما القيام ادي كاكو لما فاتوا له a máa sọ fáwọn ọ̀sẹ̀sẹ̀ ń dáà náà nínú ọ̀sọ̀sọ̀ fún wa nípa ọjọ́ àti ìyàwó nínú àwọn kan. àbá yìí nìkan nínú àti ìyàwó. ayò inú dáàmù dáà náà sọ fún wa ni pé àmọ́ pàtó ìgbà tí ó jẹ o ànábì sọ pàtó ọjọ́ tí ó jẹ fún wa péjọ wo ni yóò jẹ ọjọ́ àkókò wo ni lọ́jọ́ kọ́ wa tara àlàyé rẹ̀ àbí àrà àlàyé àkókò tí ó jẹ́ ní ojúmọ́ ayò kótó ti pé òrùn máa yọ ní ọjọ́ júmọ́ oníjọ́sọ ọlọ́run kó bá pa èrè ayẹ àmọ́ júmọ́ àrùwá ni Allahu ta'ala ìyẹn ló bí tó lóòótọ́ àwọn bàbá wa fi mọ́ síra wọn pé ẹ kú ewu jìmọ̀ ẹ bá rí sáà jimá èyí ò ní pé ẹ̀bá rí pé akọ́lọ́hún ọmọ òpàlẹ́ ayé rẹ ní jimá ti ìdènà àwọn eléyìí náà ti ṣàlàyé rẹ níbi tá a wá bá ọ̀rọ̀ yẹn ó ní ìgbà tí ànábì fọkùnrin yìí ti pé màlìmásúlù ànàhà bí àlámà nínú sáà èmi tó ń béèrè lọ́wọ́ mi kọjọ́ ń gbé dàbí kí á mọ̀ èmi ò mọ̀ gbà tí ó jẹ o mi ò mọ̀ gbà tí ó yá o ọkùnrin yìí tó wá béèrè béèrè mi lọ́wọ́ àná kí ló wá bí. ẹ̀kọ́ wa lé mi wá. fa àkùbírù mi àánú àmàrà tìǹà ó ní ó dàá mo gbọ́ pọ̀ lọ́nà máa ń pa ẹjọ́ tó wà kí ni àwọn àpẹẹrẹ tá a máa rí fún mi ní nípa àwọn àpẹẹrẹ àwọn sign sign of the last hour àwọn àpẹẹrẹ tá a mọ̀ pé ọjọ́ àlùkìyà mọ̀ èyí pé àkùbẹ́rù lè fún mi rò wá lọ. ìmọ̀ yóò wá ń bẹ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ bá a sọ. ìmọ̀ nínú òsì dédé wà lọ́dọ̀ ànábì ọlọ́run pọ̀. àwọn àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé àlùkìyà mọ̀ ti dé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa sọ díẹ̀ kọ́kọ́ yìí ń darọ̀ pé àǹtẹ́lìdà làámọ́tú rọ̀bátà apẹ̀rẹ̀ kan apẹ̀rẹ̀ kejì wà àǹtàrọ̀ ṣùfàtà lùrọ̀tà làálà rìhà àṣàbí yàtàtọ̀ wà lónà fìlìfìlà kódà apẹ̀rẹ̀ mélòó apẹ̀rẹ̀ méjì níbí apẹ̀rẹ̀ méjì péré làǹdàbí dàrú fún wa sọlọ́lá anabi wa sọ̀rọ̀ tó pọ̀ káàkiri nípa àpẹẹrẹ ọjọ́ àlùkìyà níbi kan anabi sọ̀rọ̀ wà sàlámù pé látẹkù musa ó lálùkìyà ọgbọ́n ò ní sí ìdè o àti káwọn nǹkan mẹ́wàá kò ṣẹlẹ̀ ìfẹ́ mélòó mẹ́wàá alhadithu sahih àdéhùn náà ti lálàáfíà gbogbo àwọn àpẹẹrẹ yìí àwọn onímọ̀ ọlọ́mọ sábà táwọn afáwà lẹ́sùn lórí àwọn akó ẹ̀ lọ kíkójọ tán wá ń kó jọ ó wá mú wọn mọ ọkọ tíra nípa àlàmáàtú sáà àlàmáàtú ìyẹn ni pé àwọn àpẹẹrẹ the signs of the last hour àwọn àpẹẹrẹ táàbì mọ̀ pé àkókò tọ́lọ́run ọ̀bù láyé lò mọ́ òtítọ́ àwọn oníyìnbọn wa máa ń ṣe kíní kan tí wọ́n bá pín wọ́n wàá pín sí ọ̀nà méjì. aláwọn àpẹẹrẹ kan alamatu sáà asúgbùrọ̀ alamatu sáà àwọn àpẹẹrẹ àlìkìyàmọ̀ ní nǹkan náà tá a bá ti rí wọn àmọ́ àpẹẹrẹ kéékèèké ni àwọn àpẹẹrẹ kí ni wọ́n jọ kéékèèké àwọn àpẹẹrẹ kan wọn bẹ èyí ní alamatu sáà علامات الساعة الماذا الكبرى إيوني أنواع سيري القيامة تتوبي àwọn àpẹẹrẹ kéékèèké yìí àwọn apọ jàǹtìrẹ rẹ àmọ́jọ́lá àwọn àlàmà tó sá àlùkùbùrọ̀ àwọn àpẹẹrẹ ńlá yìí àwọn àfa àpò ogun ọdọ wọn lòun ló wà níbi àdìsí dánilẹ́bi ní alikiyama ò ní sí ìgbé àti kí nǹkan mẹ́wàá mi ṣẹlẹ̀ ipa àwọn mẹ́wàá ẹ̀wọ́ àwọn gangan àwọn ni alamẹ́tò sáà alimada alikubọ̀rọ̀ ó ní àwọn àpẹẹrẹ tó yẹ kí ṣe bá ti rí kẹmọ wọn kẹmọ kálukú kẹmọ kálukú èyí ń làwọn àpẹẹrẹ ńlá nínú àwọn àpẹẹrẹ kéékèèké owó àmì sáà tó ti darúgbó mi àbí ìgbà ń ìbàbá kan ló ń béèrè pé fún akọbẹrù ní àná àmà ara fún mi ní òkú làwọn àpẹẹrẹ àlùfẹ àmọ́ anábì wa kọkọ rẹ kọ. àǹtẹ́lì dalẹ̀ àmà tó ọ̀gá anábì lápẹẹrẹ àkọ́kọ́ ní bí tá a sọ fún bí yìí o anábì lápẹẹrẹ ní bí àǹtẹ́lì dalẹ̀ àmà ó ní kí ẹrú lóbìnrin ẹrú ni o tá a kó lẹ́rú rọ̀bátà ha kó wá jẹ́ póun ni ó máa bí ẹni tí ó máa jọ́gà rẹ̀ kí ẹrú kó máa bí kíni jama kó máa bí ọ̀gá rẹ̀. ìtumọ̀ pẹ́rú bí ọ̀gá rẹ̀ ọ̀nà méjì làwọn àbá mi ọlọ́mọ àwọn akẹ́ àwọn àbá yìí láwọn. ọ̀nà méjèèjì tó sì fi tú yìí méjèèjì náà tó lápẹ̀rẹ̀ àti ìyá náà. alọ́nà àkọ́kọ́ ó ní ká kóbìnrin lẹ́rú bá a bá wa kó lẹ́rú kó wa bọ́ sọ́wọ́ àwọn lọ́balọ́ba káwọn lọ́balọ́ba wa mú jẹ́jẹ́ bí ẹrú sábẹ́ wọn inú tọ́lọ́wọ́ bá wa ti gbà wá láàyè nínú Islam oníbi béèyàn bá lẹ́rú obìnrin ó láǹfààní kó bá lò kódà ẹrú náà láǹfààní kó lóyún ó sì láǹfààní kó bímọ fún ni àmọ́ bí ẹrúbìnrin bá ti bímọ fún ni à ń mọ̀ ń pè wọ́n ní amọ́tù lásán mọ́ wọn àní jẹ́rú lásán mọ́ ó kọ sí ìsìláàmù tá a mọ̀ ń pè wọ́n àwọn lárúbá náà ti ń pè wọ́n bí ìsìláàmù tó débẹ̀ ìsìláàmù náà wá gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ó ní wọ́n máa pè ní ọmọ wàlà kí láǹfààní ọmọ wàlà ìyá ọmọ mi ìyẹn ni pé ìyá ọmọ mi ni òun kìí ṣe ìyàwó mi yìí ṣe ó bímọ fún mi ní kìí ṣe ìyàwó kí ló bá torí pé ẹrú àwọn ẹrú bá wọn ìsìláàmù gbà wá láàyè káfẹ́ wọn mo yẹ fáwọn afọ mi pẹ̀lú kan bẹ ẹrú ọlọ́wọ́n bá wí báyìí o àwọn máa má là ká sí àyè máa ń lò fún ọlọ́wọ́n bá wí lọ́wọ́ àlùkò hàn àmọ́ ńgbà táwọn ò wá máa lù àwọn àlùlù lórí ọmọ ọ̀dọ́ bóyá wọn gbọmọ ọdọ péyàwó wọn kó wọn bá wọn tún lé sí wọn sì mọ gbọmọ ọdọ ló pọ wọn lè ṣe kó luwa ní ọmọ ọmọlá kájà ìmánu irọ́ ọmọ ọdọ ìṣẹlú o ọmọ ṣẹ ìyàwó wa kìí ṣe ọmọ ọmọlá kájà ìmánu kún ìyàwó bóyá télọ̀ níyàwó wa bóyá ẹ iṣẹ́ kan níyàwó wa jẹ tó jẹ sí ọwọ́ àbó ní ṣọ́ọ̀bù tó gba àwọn ọmọọṣẹ́ sọ́dọ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n ṣe àwọn ọmọọmọlá kájà ìmánu kún àwọn ọmọ kéwu wa kìí ṣe àwọn ọmọọmọlá kájà àìmọ̀lókò torí gbogbo bí táwọn àfa burúkú ń lò sí ayé ní nínú ọlọ́mọdé àtàánú wa o gbogbo àyà lè kò dé gbogbo wí ẹrú òun lẹni tá a kó lógun àjàlù wọn lógun àwa kó wọn lẹ́rú gbà tá a borí ẹrú tí ò lẹ́ni tó lè béèrè ẹ̀ tí ò lẹ́ni tó lè gbà ẹrú àbí ẹrú jẹ́ nìkan ti kó lógun tá a wá lọ rèé rà á ta wàrà lọ́wọ́ ẹni náà bóyá mílíọ̀nù ló ta ní bí táwùsàn ló ta ní àwàrà lọ́wọ́ rẹ̀ ipò ẹrú náà ni ó jẹ lọ́dọ̀ wa tá a bá túkọ̀ ọlọ́run ẹ̀. ló fi ṣe nínú pọ́pátì èèyàn òní ẹrú máa ń wà kódà tí ẹrú máa ń ní válíù tó dẹ̀ tún lè ṣe pé ó tún válíù ẹ̀ tún lè já wálẹ̀ pẹ̀lú táwọn kankan máa ń ṣẹlẹ̀ lẹ́rú ibi àwa èèyàn wá lẹ́rú obìnrin ẹrú wa bímọ fún yìí ọmọ tẹ́rú bí kìí tẹ́rú ìdájọ́ náà gbọ́ ọmọ tí ẹrú ẹrú wa lóbìnrin bá bí fún wa obìnrin ó mọ̀ jẹ́rú àmọ́ ọmọ rẹ̀ tó bí òun ó mọ̀ jẹ́ kí ni jẹ́mọ́ yóò mọ̀ jọmọ lálẹ́ fúrú lòun torí pé bá ẹni tó fún ẹrú lóyún olówó ẹrú so ọmọ òun ti wá di rọ̀bátà hà tọmọ ní bá dàgbà ọmọ labí lòun ìyá rẹ̀ tí bàbá rẹ̀ ò bá túkú ọrùn kúò lọ́rùn ìyá rẹ̀ ìyá rẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni jọ̀mọ́ yóò mọ̀ jẹ́ rú àmọ́ mo mọ̀ wá jẹ́ kí nu ọmọlábí tọ́mọ bá ti wá ń jọ́ ọmọlábí ó ti wà nípò ọ̀gá fún yàrá àwọn onímọ̀ ìkọ̀tùmọ̀ rẹ̀ wọ́n ní àǹtẹ́lì dàda amọ̀tò ọ̀gbàdà ó ní pé ẹ lu ayédèmí kan àwọn ẹrú ó mọ bímọ àwọn ọmọ ẹrú ó mọ dàgbà wọ́n sì padà tún mọ kóyà wọn sábẹ́ bí ìgbà tó ń kó àwọn ẹrú bàbá wọn sábẹ́ tó bá lè pé tìmọ̀ yìí la èyí wọn náà ti ṣẹlẹ̀ ìtumọ̀ kejì táwọn onímọ̀ fún wọn ní ìtumọ̀ rẹ̀ kàn wọ́n wọ́n ní túmọ̀ àjẹ́lìdà amadu rọ̀bàtà lọ́tùmọ̀ gbẹ́rú ọmọ bí olówó rẹ̀ ó ní pé ẹ lu ayé débì kan àpẹẹrẹ pálíkì amadu tó ní àwọn ìyá tí ń bí àwọn ọmọ àwọn ọmọ wọn ò wá dàgbà mọ́ wọn lọ́wọ́ àwọn ọmọ yóò wá ya aláìgbọràn sáwọn òbí wọn lẹ́nu wọ́n padà wá di pé bẹ́ẹ̀ ṣe máa rí wọn ẹ kàn máa pè yá níyà ẹ máa pè bàbá ní bàbá ni àmọ́ àṣẹ tó bí máa ń ní lẹ́nu yóò ti máa kúrò lọ́wọ́ àwọn òbí yóò sì ti máa bọ́ sọ àwọn tani ọwọ́ àwọn ọmọ àwọn ọmọ ní òwò àkùtì ó máa bóbi wọn kèéṣe tí báwọn ọmọ ní nítorí bá débẹ̀ kó wọ́n yí ọmọ aláìgbọràn níbẹ̀ náà àwọn ní wàá mọ̀tọ́ fún yàrá pé òwò mi ta fẹ́ lé jẹ̀mọ́ ṣé ti tẹ̀lé bí àbí òkè lọ́jọ́ kẹlìmọ̀ méjì tẹ̀lẹ̀ àti ń rí àwọn ọmọ tó ń lé bàbá wọn kó nílé ṣẹlá máa ń jẹ àwọn ẹbídẹ́ǹsì wọn ẹbídẹ́ǹsì wọn ni pé ilé bàbá ti ní mú wà yìí bàbá èyí ẹ̀ gba ni bàbá yìí lọ láàlá ẹ̀wù àgbélé ayé lé òun wá ń kílèmù pé ilé bàbá tòun onígíní òun lòun wá wá rí kí bàbá rẹ̀ bàbá rẹ̀ ló kọ́ lé o ilé tí bàbá kọ́ ni o òun wá ní bàbá rẹ̀ jáde pé ẹgbàá ní bàbá yìí lọ àti ìgbòdì ayé níbẹ̀ wò láyé lẹ́nu. àrílẹ̀ yìí ara àwọn sign of the last hour ni. àmọ́ àwọn àpẹẹrẹ kéékèèké ni ànábì ní àpẹẹrẹ tó ànábì tí wọ́n bá àpẹẹrẹ kejì wá mi àbí yìí ànábì ní wa dárò lùfà tàlùrọ̀ tàlùhàlà rìhà àṣà ẹ̀dá tọ̀wọ̀ ànábì ní àti kéékèé mọ́ rí àwọn lùfà àwọn arìnmọ́gbọ̀ bàtà ọ̀rọ̀ àwọn ẹjẹ mà pání òwò ni wọn àlàálẹ àwọn ẹjẹ pé tẹ ẹ bá ti rí wọn ẹ ti mọ̀ kó lóṣù ni wọn rí a àṣà àwọn ẹni tó ṣe pé adaran ni wọn ẹran náà máa ń dà ìyàtọ̀ kan wà lúnà tẹlifóníà tẹ́bárí tí wọ́n bá kọ́ ní báyìí ilé wọn ní ìwà máa ga ooo ilé alájà méjì alájà mẹ́ta alájà méjì alájà mẹ́ta ó lẹ́mọ̀ọ́ yàtọ̀ wà lúnà tẹlifóníà àpẹẹrẹ ilé náà kò ti wáyé torí àwọn máa tẹ̀kúta dìde àti mọ́mú kò tán wà láyé léwu tóbi tẹ́ bá lọ rè béèrè sẹ́nu mí ẹran náà máa ń dànù ilé wọn olóṣùmọ̀ jẹ pírẹ́sidẹ́ǹtì yìí àdàrán ni wọ́n nu ilé wọn olóṣùmọ̀ jẹ kíni jẹmọ́ ni máa jẹ pírẹ́sidẹ́ǹtì ọ̀rọ̀ anábùwà Muhammad fàǹtàrọ̀ ṣùfà àtàlùrọ̀ àwọn àpẹẹrẹ kéékèèké bá wọn pọ̀ kẹsìrọ tún di na zina ó pọ̀ lórí ilẹ̀ anabi òsọmi habibi ilé àkósọmi habibi tó agbèrè ti di àkókò pálíkì àmọ́ ìsúnmọ́ ẹ mọ̀ ẹ́ jama zina ti pọ́ńtà lẹ́ni àbí òpọ́ńtà kódà láàrin àwọn ọmọ kéékèèké láàrin àwọn ìyàwó ilé kódà àwọn arúgbó tẹ́rù wíkílẹ̀ yìí ni ìpànìyàn ìpànìyàn ìtẹ̀jẹ̀sílẹ̀ òun náà yóò fi di nǹkan tí yóò mọ̀ ọ́. wàdùhúrò fasari bil ard kí bàjẹ́ ó tún pọ̀ lórí ilẹ̀ táwọn yóò kàn máa borí ilẹ̀ jẹ́ fẹ́ máa wùwà kíwà yóò tún pọ̀ lórí ilẹ̀. ìjọba gbogbo àwọn nǹkan tá à yìí gbogbo ẹ̀ ń jẹlẹ̀. àwọn àpẹẹrẹ yẹn àwọn àpẹẹrẹ kéékèèké ni anabi ti wá sọ̀rọ̀ àwọn àpẹẹrẹ yìí láti bí one thousand four hundred years ago fourteen forty one làwọn àbáyọ anabi ti sọ̀rọ̀ yìí kalẹ̀ tàṣùdí kú ọ̀rọ̀ anabi àwọn arúgbáyé lè sọlọ́lá àwọn àpẹẹrẹ ní pọ̀ nínú àwọn àpẹẹrẹ ni pé àwọn òpùrọ́ tí wọ́n mọ̀ pera wọn lẹ́ni ọlọ́run àwọn náà tún pọ̀ lórí ilẹ̀ tẹ́ mọ̀ pé wọ́n ma ní tọ́lọ́run làwọn ń fi àjìlá tí o pé àwọ̀ ìjẹ́ni ọlọ́run ni wọ́n gbé wọ́n sì máa fi jàǹbá àwọn èèyàn fi jẹ àwọn èèyàn. ìfẹ́ ẹnu ó gbogbo àwọn àpẹẹrẹ káńkà yìí àwọn àpẹẹrẹ kéékèèké kódà ìjáde láyé ikú ànábì àwọn àwọn àpẹẹrẹ kí ló fà á nítorí pé òun là nàbí ìgbẹ̀yìn kò sá nàbí mi lẹ́yìn rẹ̀ mọ́ níjọ́tà nàbí ti kú báyìí láwọn ẹni tí mo pé tó àlìkámù ní pẹ́ dé mọ́ kódà àwọn sàhábì ànàbí sallallahu alaihi wasallam níjọ́ náà lọ́hùn ṣé wáyé pé báwọn ti gbọ́ yé ni wọ́n àrò pa lè di irú àkókò táwa wà nínú àmẹ́nìkò mọ pàtó ọjọ́ tó ṣe àmọ́jọ́júmọ́ àlẹ́ ẹ̀yìn àṣùbáṣù ọlọ́mọdé àbísọ̀ rẹ̀ sẹ́ni fún àkókò wa ní mọ́nì kìí. àwọn àpẹẹrẹ kan wá ń bẹ ó wá súnmálìkì àmọ̀ pẹ́kípẹ́kí àwọn yìí ò níbi ló àwọn àlàmọ́tò sáà àlùkùbẹ̀rọ̀ àwọn àpẹẹrẹ àlùkìyàmọ̀ ńlá yìí ń súnmọ́ táwọn yìí ń bá ti ń ṣẹlẹ̀ àlùkìyàmọ̀ ti súnmọ́ inú irú àwọn yìí òní kùrúùjù dáàbà àwọn ẹranko máa jáde ẹranko wọ́n jáde wọ́n sì máa báwọn èèyàn sọ ìyẹn pé àwọn ànábì ti wá jíṣẹ́ fáráyé wọn gbọ́ àwọn onímọ̀ tí wọ́n jogún àwọn ànábì ti sọ fáráyé wọn ti wá ti àwọn ẹranko jáde àwọn ẹranko tá à ń àwọn àpẹẹrẹ kan bẹ tá à ń rí ara àwọn àlàmọ́tò sáà súgúrọ́ nìyẹn ṣe kúgúrọ́ kì í ṣe irú àwọn ẹranko náà sọ pé ń kódà tó sì wá ń bí lu wá ń lẹ́lẹ́pẹ̀ mí ni adìẹ bíi pé wọ́n ní gbẹ́mú adìẹ kan pa adìẹ jẹ lálẹ́ ni adìẹ máa ń pariwo Allah Allah àwọn èyí kéékèèké ni o yíyí nǹkan làǹdẹ́bí tó sọ̀rọ̀ nílọrin wá ń bẹ̀ òun bí ọdún eléyìí ó ti bẹ̀ lé lọ́dún mẹ́wàá ọmọ pé yàrá ti pàtó ọdún náà ti pẹ́ díẹ̀ báyìí adìẹ kan náà ń bẹ ní pariwo ẹ máa kírun ayé ẹ̀gbọ́ ẹ máa kírun adìẹ sùn àwọn yìí òfin kọ́dà pẹ́rẹ́ táwọn yìí àwọn ẹ̀pẹ́rẹ́ lè ẹranko ni wọ́n ẹran sámú tí ó jáde wá láti inú igbó yóò sì máa ṣe wá àtijọ́ yẹ̀yẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ sí nínú ayé ikọ̀ ọlọ́run bá ti fẹ́ kẹ́ mọ́ ọ̀dọ́ ẹranko ara pẹ́rẹ́ àti àgbà kò ṣeé tako tẹ́lá àwọn nǹkan wọ̀nyí tẹ́lómi ìbá ṣe fúlà káyẹ̀ tó bá ti wá tako làákàyè rẹ̀ yóò kàn mọ́ ah, àti tọ́lá lùkùrá ní òṣù olùkẹ́ ti dà sọ́ọ́dí bọ́ ti ní kò sápẹ́rẹ́ àlùjámọ̀ gan-an ó túmọ̀ sí pé àpẹẹrẹ kan ìwọ gan tó ń sọ̀rọ̀ ó jẹ̀mọ́ ògbọ́rọ̀ mi ní. bí àbá bá ti ní àpò tí jíjà ara mọ́tò sáà ní àkúdà lára àpẹẹrẹ àlùjámọ̀ káàdì ní ẹ̀yìn àbá àpò jáde kẹ́ẹ̀mọ́ tako gbogbo dídí bẹ́ẹ̀ lọ́dọ̀ sọ àpẹẹrẹ àlùjámọ̀ ni wọ́n múra bí wọ́n bí sọ̀rọ̀ náà bọ́ọ̀dé ń sọ tó làwọn sọ̀rọ̀ pé ẹ́ eh, ẹ́ eh, àlùjámọ̀ mọ̀ súnmọ́ àràmọ́ sọ àwọn àpẹẹrẹ àlùfíàmù náà ló wà lẹ́nu. nínú àwọn àpẹẹrẹ àlùfíàmù kòrójú ní Masih Dajjal mìtáyà kan ló jáde. Al-Masih ìlànàbì Ìsá sára yẹn pè ní Jésù kó fọwọ́ pa nǹkan sí nǹkan náà kó sì ní kó rí bàtà sí nǹkan náà sì dúró níbẹ̀. ẹnìkan náà wàá jáde àwọn àkóńdà Al-Masih Dajjal eléyìí búwa lélẹ́yìí lórí kèfèrí ni ọ̀tá ọlọ́run bá ní kí n jẹun ọlọ́run àmọ́ òun náà yóò kàn máa fọwọ́ pa àtàlẹ́ yóò sì wà nígbà tó yóò máa jí òkú dìde wò yóò máa lajú abọ́jú o yóò máa la iṣẹ́ adití òkú tó ti kú látàáyé alálùmọ́lẹ̀ yóò sì máa jì jẹjà abókù rọ yóò pè ara rẹ̀ fáwọn yóò gbé nǹkan tó pè lálùjẹ́ náà wá kódà yóò gbé náà wá èyíjẹ́ ìbá ti gbàdì ní iná jẹ́ wọ̀ yìí èyíjẹ́ ìbá gbàdì ní àlùjẹ́ náà jẹ́ wọ̀ yìí wọ́n ní fìtínà ìlú dídí fi yóò káàkiri gbogbo ayé ìlú dídà jáde ní ìlú ìwọ̀ náà ní nàìjíríà ayò nígbà kó wọn káàkiri nàìjíríà àmọ́ yóò wọ gbogbo yóò tọ́ gbogbo ayé yóò sì máa kó lẹ́nu lọ. wọ́n ní yóò bá níbi pé ààrẹ ní ilé pé nínú àwọn èèyàn tó ń bẹ láyé tí gbàgbọ́ sì kù lára tí dàjáde bá dé tó kó lẹ́nu yóò wọ́n ti sọ̀rọ̀ ẹ̀kọ́ wa ní tíra ìwé ìlọ ọgbọ́n ìlọ ni tàjà mi náà gbàmí lọ́wọ́dà ti yá rẹ tó ti kú ti pẹ́ tó ń bá wọn tó lè gbà ní ewọ ọtí ìdíná kéwù lórí yóò bá di yá rẹ tó ti kú tó ń a ọlọ́wọ́ bá yọ ọ́ yóò ṣí àwọn èèyàn lọ́dọ̀ mi tàjà àwọn ìlú ayé bẹ́ẹ̀ anábọ̀ Muhammad sọ̀rọ̀ àtọ́lámọ́ yẹn anábì àmọ́dá ìjáàlú yóò lójú kan ní anábìrin níbi gbangba wájú rẹ̀ báyìí wọ́n kọ́ ara àti mẹ́ta àkọsí bẹ́ẹ̀ ká fa ọ̀rọ̀ ìtumọ̀ ẹni pé kèfèrí eléyìí kèfèrí ọlọ́run pa lọ anábìrin yóò wà lẹ́yìn adábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam hali ó ní gbogbo ojú dàjáàlú fẹ́ lè wúrí ilẹ̀ ojú ogójì ọjọ́ náà amógójì ọjọ́ rẹ̀ first day tí dàjáàlú yóò bá lè wúrí ilẹ̀ yóò lò bí ọdún kan yìí ọjọ́ kejì tí dàjálù ó bá lò lórí rẹ̀ yóò lò bí oṣù kan ni ọjọ́ kẹta tí dàjálù ó bá lò lórí rẹ̀ yóò lò bí ọ̀sẹ̀ kan yẹn ni pé ilẹ̀ ó ṣújọ́ náà àbí ilẹ̀ ó mọ̀ọ́jọ́ náà ó kú kílẹ̀ ṣú èyí tẹ̀ ẹ́ fi ń lo twenty four hours three hundred and sixty five days ten ká lọ́dún kan òun lẹ́ẹ̀dì wá lórí di ọjọ́ kan lásìkò ọjà oṣù kan ìjẹ́ ní ká twenty nine thirty days lóṣù kan dàjáàlì ó ń gbà fẹ́ bá lójọ́ kejì bí oṣù kan ní òtìrí ọjọ́ kẹta rẹ̀ bí ọ̀sẹ̀ kan ní òtìrí ọjọ́ kẹrin ní wàá dàbí normal day ten wá ní but forty days náà ló yẹ àmọ̀ṣẹ́ ìgbẹ́jà forty days. ìyíwò làwọn sọ ábá ti sáré sí ìlọ́wọ́ àdéhùn àná tásìkò dàjáàlì ní bá tó tá à ń lo ọjọ́ kan bí odidi ọdún kan tá à ń lo ọjọ́ kejì bí odidi oṣù kan bóò láti mọ sírun ọdún náà sànàbí ni ẹ máa kí ẹ wàá máa ṣe tẹkídìí ẹgbẹ́ tó kù ni pé ah, débi àkókò wo la kí zúrì lánàá àkókò báyìí àkókò lẹ́wàá lù bẹ́ẹ̀ tí wàá kírun ibo níbi ọdún kan lọ. tó bá di àsìkò tó bá tún lóṣù kan náà bẹ́ẹ̀ ti máa lò lọ náà títí títí títí títí tí ọjọ́ òdu normalize kan àlùmọ̀ṣẹ́ ìdàgbà jọmọ́ àbá tí ń sọ tó dàbí kí gbogbo ayé ní ń gbọ́ yìí níjọ́ tákòókò náà bá dé àwọn tí ó máa rántí báwọn gbọ́rù wá àti ìrí wọn kú àkùrọ̀ ọ̀run àmì tó nǹkan mọ́ torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba náà ti kú olórí ilẹ̀ kò ní sú àti púpọ̀ mọ́ àlùmọ̀ṣẹ́ ìdàgbà tó bá ti wá ń lo ayé bẹ́ẹ̀ àsìkò náà làwọ̀ ará ẹ̀yìn táwa sára máa pè ní Jésù ọmọ màríà èyí Jésù sọ̀kalẹ̀ jésù ó sọ̀kalẹ̀ láti sẹ́mọ̀ ní wà ní bí o alimọ̀tẹ́rù dàjáde náà kéré pọ́ mọ́tà lórí tá a fi oyin ti ń bẹ láyé báyìí o ń jíjẹ kí ni jọmọ́ ń ti ń bẹ láyé àtàkùkù anábìwá muhammad sallallahu alayhi wa sallam láti mọ̀ pé ti ń bẹ láyé ẹnìkan náà sọ̀hábà náà lọ́ọ́ lọ́ọ́ àrẹ ní orúkọ rẹ̀ ti sá ní ìjàmbá ìmọ̀ kọ́rọ̀ òfin lọ́rọ̀ ìbáyìí olówó adúṣe bá nàbí pé ah, ẹni yìí bẹ lórí ẹ̀sìn àwọn ẹ̀nà sọ́ra tẹ́lẹ̀ ìgbó wa gba ìsìláàmù ló wá wá bá nàbí ló wá ń darí ìṣẹ̀lẹ̀ yìí bá nàbí pé ah, àwọn máa rìnrìn àjò kan lọ́dún kan orí omi làwọn sì ti rìnrìn àjò bí wéèvù omi ṣe sọ àwọn nùnú wọn bá mọ̀nà mọ́ onígbà táwọn ò mọ̀nà mọ́ àwọn wá débi áíláǹdì kan ìyẹn báwọn débi kan tí omi sọ̀rọ̀ àǹdí rẹ̀ ó láwọn bá ní káwọn tiẹ̀ wúwo yá wọn rí ní ọ̀tọ̀ ká àwọn sọ́nà àwọn bá rí pé ibẹ̀ ń kò tiẹ̀ jọbi téèyàn kankan gbé ó wá sọ fún òdiwọ́ ara àwọn kòkòrò ẹranko kan tí ò jọbi ẹyẹ à ń wá rí kẹ̀kẹ́ tí wọ́n dè ní ṣéèyàn wọ́n dè é mọ́lẹ̀ ó ní nǹkan náà wá ń bá wọn sọ̀rọ̀ nǹkan ó wá ṣàlàyé ẹ̀ bí kí sọ́bà àbẹ́bí wọn kàn sọ àbẹ́bí òpin ẹ wá gbọ́ gbogbo tí mo ròyìn fún yín pa dàjáàlì fún lẹ́rìí yín dálẹ̀ bí dàjáàlì ti di gbogbo tá àlọ́bì sọ ń pa dàjáde tó wá ń gbọ́ ọkùnrin náà sọ̀rọ̀ pé jáde wọ́n mọ́lẹ̀ báyìí o ṣùgbọ́n lè mọ̀ pé dàjáde ní yóò sì padà wọnú ayé ń bọ̀ ó ó sì dìde bá ti wá ń dalẹ̀ ayé rú lọ́wọ́ agbára ní ká agbára ní kí ni jọmọ́ kò ní ká kátàlẹ́ yọdún kí gbẹ̀mbẹ̀ àwọn èèyàn tí àbájídá nìkan tó ń dada ayérú wọn ní gbàjálù tá ànábi wínú irọ́ o tí kìnnìkan bá ń danú ayérú àwọn yóò fọdí gbàjálù o àwọn kan ti pé kìnnìkan náà lamẹ́ríkà ẹ kìnnìkan dàjálù ó lójú kan ẹ mọ̀sára yín táwọn ìkẹ́kẹ́ bá ń ṣẹlẹ̀ lágbára àwọn èèyàn ká àwọn yóò pè á ń bù ni ẹwù tọ́lọ́wọ́ bá jẹ sínú ayé lẹ́nu jọ́ yìí nìyí coronavirus coronavirus kòkòrò tó kéré débi pé téèyàn bá wọ́n náà máa zoom ẹ̀ five hundred thousand times kí wọ́n tó lè rí pẹ̀lú microscope wọ́n zoom ẹ̀ five hundred thousand times níbi tó kékeré dé ìgbàgbọ́ bọ̀ wọ́n kòkòrò yìí bá lé ayé já akbaru dawla bil alam ìlú tó tóbi jù lágbàáyé lọ́mọ́ tí wọ́n kọ́ lọ bẹ̀rẹ̀ wàhálà China ìbáwọn náà máa ń kílèmù pa lágbára làwọn ìgbà agbára àwọn òkà tó yìí ti ń bá wọn fà á ti pẹ́ fún ọ̀nà tètè sọ́ọ̀ta ìgbà tó tó yíwọ́ mọ́ wọn lọ́wọ́ lọ́tọ́ kéde nígbà fún wa ní January tó kéde nígbà ẹ wá wò ó ní gbogbo ayé wa ń bá fàdùn sí iye bí bá ti ń sọ yìí gbóò lára yìí ti fẹ́ kú ònú ọ̀rọ̀ corona virus àti mi ó ti wá di pé ó ti wọ̀lú ìsìláàmù náà káàkiri gbogbo ìrújúmọ́ ìrújọmọ́ àti àtọ́lá ìlànà báyìí kódà ìjọba Saudi Arabia pẹ̀lú ìgbàlejò làbí sọ ilé àwọn náà kéde lánàá pété gbogbo mọ́sálásí tí bá ń bẹ ní Saudi Arabia o wọn gbọdọ̀ kírun jẹ mọ́ọ̀mọ́ wọn sì gbọdọ̀ kírun jùmọ̀ àmọ́ àyàfi haramu méjèèjì haramu mọ́ta àti haramu nàìjíríà pẹ̀lú asàkóso kí ló fà corona virus. sóògùn àwọn yìí nǹkan ni àlàmọ́tò sáà àbí àgbà àlọ́sẹ̀ṣọ̀ dẹ̀jà yóò ẹ̀dá ọlọ́run bá ní wọ́n ti ń bẹ láyé rẹ̀ kéèjé jẹ́bi máikróskópù ó tóbi ó kù náyà tó bá wá ń sọ àwọn èèyàn bẹ́ẹ̀ àlùmọ̀tẹ́ àkíyèsá kiri kan lọ ọlọ́run wá ní kí jésù sọ̀kalẹ̀ láti san wọn yóò máa sọ̀kalẹ̀ bọ̀ báyìí kódà anábì describe ló ṣe anábì ní ìsọ̀kalẹ̀ jésù bí ìgbà tí èèyàn ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán ṣe máa bẹ́yàn bá wẹ̀ tán tómi ó máa kán lára rẹ̀ ó ní bí jésù ó ti sọ̀kalẹ̀ tá a bá nílò kì í ṣe dead god lára ẹni dẹ́ẹ̀rì tó yẹ pé yóò ṣèdí ẹni tó ṣe ẹ̀wẹ̀ tó wá wọ aṣọ tẹ́nu bẹ́ẹ̀ lẹ́tù bàbá ìṣàkóso tí ó bàbá kódà nẹ́bí sọ títí débi pé jésù ó bá sọ̀kalẹ̀ nínú ayé àsìkò òun àṣùbà ni a ṣe ìkọ́ ọmọ tán kí máa bí ó bọ́ wájú òkè òun ni jésù ó sọ̀kalẹ̀ yóò bọ́ sáàrin jẹ̀mọ́ wa kírun màá bí ó wàá Ìsá Jésù ó máa wá dáhùn pé ìwọ ni wọ́n ṣe ìkọ́ ọmọ ìwò yìí fún ìwọ náà lọ nídìí wa. Tùkì ṣe bí èèyàn máa ń takò má bàwọn tí wọ́n ti mọ̀ takò torí wọ́n ti máa ń takò ìpadà bọ́ Jésù mo fẹ́ sori ibú sí ẹni o wọ́n mọ̀ sí nu wọn ọlọ́run kọ́ dákò mọ́ta wo sori ibú. ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ àtẹ́gùn àmọ̀ àǹfààní kò sí takò kò sì tí àfa àtòkọ̀kọ̀ lọ yi tó yẹ ńgbàtí a ní jésù padà sí kí ní jẹ́bi tó wà á àti báyìí kí ní jẹ́bi wà ọlọ́run tó lọ sọ́mọ̀ ní kí ní jẹ́ mbẹ́ ẹ̀yìn táwọn tí ń bẹ sọ́mọ̀ bá ń jẹ náà jẹ kánú ń jẹ ní kánú ń jẹ ló wá kàn wọ́n ní gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ọjọ́ ku alimasihi dajjal o ti fẹ́ tó náà ìwà kú masaka tó torí pé kò gbọdọ̀ fojú kan nẹ́bí ẹ̀yìnsá kò gbọdọ̀ kú ẹ̀mọ́ kò sí ní tágbára rẹ̀ ẹ̀ kala yé àbá nẹ́bí ẹ̀yìnsá àti jésù ìwà masarika anabi ẹ̀yìnsá àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ yóò padà fún ní àtàwọn anabi ìta sì ní ìdá tó gbé wálé pé ìdá yìí ara ṣẹ́ ti ìdá yìí wá ṣe ni pé yóò mọ bí àwọn ìdá yìí bá àgbélé ìgbé ara ṣẹ́ rẹ̀ wá ní fámárì àṣà ilẹ̀ ìdá yìí ni gbogbo wa ẹ̀jẹ̀ mọ̀sí ìdàjà ó gbọ́dọ̀ fẹ́ ìgbà wọn. ìjọ tí alimọ̀síhù la àti àyíṣà tán bá fojú kanra wọn báyìí ìjọ náà ni dàjálà ó wà mọ́ yọ ẹ mọ bí ìgbà tá a bá gbé òòrì sínú oòrùn tó gbóná dáadáa bí ó ti yọ kan òróró bí àlùmọ̀síhù dàjáde ó ti máa yọ nù bí bá ti ń yọ lọ nínú ìṣá ó bá fa ìdájọ́ pé ìwọ ọ gbọ́dọ̀ lọ àti tí ìdàlú yóò mú ẹ̀jẹ̀ rẹ yóò wá padà bí ìdàlú sáà bí yóò ti parí jẹ rẹ. bí àlùmọ̀síhù dàjáde ó bá wá kú tán báyìí ti di ìṣùpá náà ó tún wá pa àpẹẹrẹ àlùkìyàmù ni ó náà ní kúrò wọ́n máa dùn àwọn yáájú báwọn bàbá ti mọ́tò fún àná wọ́n ní yáájú dà àti máájú dà tó lágbára náà láti ń sọ alukurani ti pàtó tí wọ́n ń gbẹnu sọ́dọ̀tù nǹkan àwọn náà jáde yáájú wa máájú ẹ̀dá ni wọ́n àwọn àbá sọ̀rọ̀ wọn púpọ̀ pé sọ́mà nẹ́bí ádámọ̀ ni wọ́n ní àbẹ́ dáhùn ní ìdáyà ní àwọn àbá discourse wọn àmọ́ wọ́n kọ́ wọ́n kọ̀ débi pé wọ́n ní wọ́n ti kọjá nínú omi odò àwọn tí ń bẹ ń wájú odò gbẹ àwọn ẹsẹ̀ yìí ó wà ní a ńgbà àkọ́kọ́ lólé ayé odò ń bẹ ń bí àwọn wa náà náà mú gbẹ ibi wọn pọ̀ tó náà ti lólé ayé rí ọlọ́run ọba ṣé wọn náà bì kan ọlọ́run ọba ló kọrin náà yìí ìtàn ní chapter eighteen ara àwọn ọ̀sán tó parí jáde ẹ̀ jáde wọn tí agbára ọmọ àdọ́jọ́ adamu wà ní káwọn. àwọn ìwà nìkan méjì kì í bá àwọn agbára wọn lọ́lọ́ àwọn ìwà ti aráyé lọ́nà kó omi tọ́ nígbà wọn wá sí pé àwọn wá balẹ̀ ayé jẹ tẹ́lẹ̀ gbogbo tẹkinọ́lọ́jì kìnnìkan kìnnìkan tá a dùn mẹ́nu ayé tá a ń bò pa ayé gbogbo ẹ̀ ni dà wọn wọ́n dà gbogbo ẹ̀ pátápátá gbogbo nígbà ní network kìnnìkan ní máàpù kìnnìkan níbi gbogbo nǹkan pátá àwọn wá dà gbogbo ẹ̀ gbogbo tá a dúró bá ní owó tí kálukú táwọn àwọn nígbà tó fa wà lágbàáyé àwọn alágbára ayé tí wọ́n ń bí ju pé àwa la lágbára jù kíkí ní kan mọ táàkù kíní kan ìránù fọ́ọ̀mù amẹ́ríkà amẹ́ríkà fọ́ọ̀mù sí ìránù china lóhùn nígbà amẹ́ríkà lóhùn nígbà ẹ àwọn ní nuclear weapon àwọn ní kẹ́míkà kan táwọn bá dá kíkí ní kan gbogbo ayé ó dàlú àbá wọ́n da gbogbo kẹ́míkà ayé dára yà àdúgbò àti màdúgbò àti egungun tó lé agbára ọmọ ànábì adámọ̀ jésù wa ti ń bẹnu ayé gbà náà ohun òní jáde sí wọn torí kò sí irúṣẹ́ bàbá náà àwọn olùgbàgbọ́ òdodo ọjọ́ náà jésù ó wà kó wọn ànábì ìsá àmísọlá àtúnṣọlá yóò wà kó àwọn olùgbàgbọ́ òdodo lọ pamọ́ síbi kan yóò lọ rèé kó wà pamọ́ ni kèé sí àwọn tí ìsá ò ní ẹjọ́ àkójú wọn ká bá wọn jáde wọn àti kojú yóò wà kó wọn pamọ́ yóò wà máa ní ẹ máa lọ rí yọjú òun fún wọn máa lọ yọjú òun táwọn ẹ

yóò ní kẹ́ni kan yọjú pé àwọn ikú gbọ́n bẹ̀sí kú àti àánú pa wọ́n ti kú wọ́n bá wá bọ̀ tàbá òórùn òkú àwọn yàjújà àti màjújà kò jẹ́ wọ́n gbádùn ayé wàhálà wa ni ó tún wá kó títí àwọn kan tó wà wá yóò mọ iṣẹ́ òkú wọn jẹ yóò jẹ òkú wọn òkú wọn yẹ kó jẹ wa jẹ ẹjẹ ọlọ́run bá káàlà wọn yóò wá ní kó dùn gbogbo ẹ̀jẹ̀ àtomi tó jáde lára wọn ọyún tó jáde lára wọn òjò ni yóò wá lọ́sù gbogbo ẹ̀ kó lórí ilẹ̀ inú ayé inú ayé ó wà mọ́ tóní tóní. anabi ayisa alayisalaatu wasalaam yóò wá para ayé wa ńgbà náà wọn wà wọnú ayé bàtà ń wà mọ ìfọkànbalẹ̀ àti gbádùn làwọn yóò wà mọ ìlú ayé gbà náà ara wọn àgbẹ̀dẹ àti ìyá náà ìṣẹ̀lẹ̀ míì ló tún ti ṣẹlẹ̀ o kí ni ìṣẹ̀lẹ̀ ni mi ìṣẹ̀lẹ̀ rọ́pò ìlùkùrán onígbà àwọn kọ̀ọ̀kan bẹ àlùkùrán nìjí ń bẹ lọ́wọ́ wa ọlọ́wọ́ bó gbé kúrò lórí rẹ̀ ọ̀nà tí ó sì gbé kúrò kété pé ọlọ́wọ́ bó wà á ní kí ẹ̀sán máa kó àlùkùrán nìkan hàn ẹ̀ kì í fẹ́ ìwà dímọ́tọ́lájì ẹ̀ nígbà àlùkùrán nímọ́tọ́lájì ní mọ́kọ irọ́ báwọn kan ọlọ́wọ́ ti gbé kúrò lórí rẹ̀ gbogbo tákàndá nìyẹn kálukú ó mọ rí láàyè rẹ̀ lọ́la púpọ̀ o àdìgbò coronavirus náà wà téèyàn bá ti ṣéjú nísìnyí àwọn èèyàn wò dáa ó wò dáadáa pé ilé òun ọdún ìgbà rí. ọ̀nà wo làlùkò á lòdì kúrò lórí rẹ̀ gbogbo àfùfá àdúró kùrà àwọn tí wọ́n á lù kùrà ní ọlọ́run ní kátẹ́gùn kó fẹ́ ó sì mẹ́mìí wọn wọ́n jí láàárọ̀ wọ́n sì mọ̀ sí báyìí wà fún dákàndá nìkan pépà nìkan kò ní sí nǹkan tó ń jáde kúrò láti wọ́n sọ. ló jẹ́ pé inna nahnu nazzalna dhikr wa inna lahu lahafidh. àwa là ń sọ àlùkò náà ní sọ àlùkò àlùkò àlùkò. bọ́lá wọn bó ti dé nǹkan rẹ̀ kú òmùrù rẹ̀. tí yóò bá ti wá kẹrẹ̀ báyìí jẹ̀ mọ́ kò dé àpẹẹrẹ gbẹ̀yìn kan tí ó wà gbẹ̀yìn àwọn àpẹẹrẹ olùsíjì ni ó wáyé o kódà nínú àwọn àpẹẹrẹ tí ó wáyé before kálíkàmù òdo parẹ́ kálíkàmù òdo dé ó ní pé sẹ́ríkẹ́lìmọ̀ lá ìlàhà ìlàlá ó gbajúmọ̀ àbí ò gbajúmọ̀ kẹ́lìmọ̀ yìí mú àpò kan pọ̀ tí wọ́n sọ ní ayé àwọn kan wà ní kí ló sọ yẹn náà láìjá kúrẹ́ tí àwọn ibi gan fà wá mo máa ń gbọ́ kẹ́lìmọ̀ yìí sẹ́gbẹ̀ẹ́ tí mo máa ń gbọ́ lẹ́nu wọn kẹ́lìmọ̀ ti kú ọlọ́run ọmọ òdíjà yìí ló ń gbà ó máa oòrùn níbi tó òun ti máa ń wà níyọ ń bẹ̀rẹ̀ níbi tó òun máa ń wọ̀ sí níbẹ̀ ni ó ti máa wá yọ níbi tó ti wá máa ń yọ tẹ́lẹ̀ níbẹ̀ ni màá tètè mi níbẹ̀ ni ó máa wọ̀ ni ó máa wọ̀ sí ìjọ tó òun bá ti wá di pé ń yọ níbi tí ń ti ń wọ̀ tí ń wọ̀ síbi tí ń ti ń yọ kò sí ìtúbá ẹsẹ̀ máa fẹ́ da kankan lórí ọlọ́run ò gba tuntun bá mọ́ àwọn tó kù lórí rẹ̀ ńgbà náà àwọn ọmọ jàhánnámà ní ọlọ́mọ ti máa ti ń mú wọn àwọn ṣèrọ́rùn khalq àwọn aláburú nú àwọn ẹ̀dá tá a ti kọ iná mọ́ àwọn ni wọ́n kù lórí ilẹ̀ nígbà náà díẹ̀ nínú àwọn àlàmọ́ tó sáà lẹ́tọ̀ púpọ̀ jù àwọn àlàyé rẹ̀ pẹ̀lú ìwà ìrọ̀ akẹ̀yà bàrà sílẹ̀ àpẹẹrẹ àlùfíàmọ̀ tó wà nínú káwá fi kẹ́míkà parí ọ̀rọ̀ ṣẹ́ ní ní ayé ó parẹ́ ọlọ́run fẹ́ palẹ̀ ayé rẹ̀ ara tí ń jẹ́ kó mọ yóò kàn wo ni pé ibi táyé ti fẹ́ dúdé yìí níta lómi ìmọ̀ yóò táyé ti fẹ́ dúdé yìí ọmọ ìyá mi jẹ́ sọ mọ́ kèé ṣe báyé ti fẹ́ dúdó yìí ọlọ́wọ́ ti parẹ́ kèé ṣe bẹ́ẹ̀. ayé dẹ́ ẹ̀rọ kó fẹ́ yìí báyìí kọ́ láyé ti bẹ̀rẹ̀ ìjọ náà táyé dẹ́ bẹ̀rẹ̀ ayé bẹ̀rẹ̀ nínú yàrá kan àdúgbò ń dìgboro ìgboro ń dìlú ìlú ń di kọ́ńtírì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ti fẹ́ dùn ìjọ tó lọ́wọ́ bá wá fẹ́ kó lé ayé kúrò lẹ̀ náà tó mọ̀rọ̀ dàdínáwó adúbálá sáàmì á padà dá padà sípìlẹ̀ yẹn náà ó ní pé nínú àwọn àpẹẹrẹ àlìjáàmọ̀ iná kan bọ̀ wá ṣẹ́yọ àwọn náà yóò mọ ṣẹ́yọ láwọn kọ́ńtì kan àwọn èèyàn wà mọ kókó òbí tí wọ́n bá ti ń ṣẹ́yọ wọ́n mọ kó bọ̀ wá sáwọn bòmíì wọ́n máa kó wa láwọn bòmí ìyẹn ni pé ọlọ́run ọba ń kó àwọn èèyàn jọ òun yóò máa kó wọn jọ yóò kó wọn jọ á padà wá di ayé ò padà wá dàbí abúlé kékeré kan tí ò ní tó gbogbo tó dàbọ̀ ní tó kò ní tó stage débi tí ó tó gbọ́ tí ó tó country ó ṣeé ṣe kó mọ̀tò local government débi tí ó wà tóbi tó state bá ti rò pa pọ̀ tó kékeré la wà bẹ́ẹ̀ bèbí ádámọ̀ lákọ́kọ́ náà a sì yọ àwọ̀ àwọn àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní bímọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ ìgbóyà náà ló ti ká àwọn ọmọ tó ń bí náà bẹ̀rẹ̀ sí ní bí wọ́n para wọn kọ́bílà àti hábílà náà lọ́wọ́ tó para wọn kó lágbà wọn para wọn tó bò láti mọ́ tètè kú wọn mọ́ kòkòrò lásán ló wá kọ́ bẹ́ẹ̀ àti ìmọ̀ ń sìnkú ló wá kọ́ àwọn àti ìyá àdámọ́ jọba anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ìyá lẹ́nu ìmọ̀ mọ̀ kọ́ wa ní ibi kálíwò pé ìkẹtàn mẹ ti ń jẹ àpẹẹrẹ olùlẹ́ni béèrè ní ìbéèrè lọ́wọ́ àdájọ́ ìgbéfa àkùbéèrè ní àná omi ní ìwé nípa àpẹẹrẹ àlùyá aládùúgbò ayé àǹtárọ̀ àtẹ́lẹ̀ àmọ̀tò ọ̀gbà àǹtálídàlà àmọ̀tò ọ̀gbà àǹtálídàlà àmọ̀tò ọ̀gbà asátọ̀ tọ́ tó ń látàárọ̀ ń kà láti mẹ́rin jòkó ẹ̀ ẹni tó ń máa ń tọ́lá ìbánu Umar wa ni pẹlẹbi tumaliya ó ní mo wá lò bí ọjọ́ mẹ́ta mo lò bí kíni o bí ọjọ́ mẹ́ta sumakala ni Umar ni anabi wa ń sọ fún mi pé ìrẹ Umar oníbèrè tó tiẹ̀ wá béèrè béèrè tó rí jẹ̀ tà sọ́ọ̀tì ẹ̀ mọ́rú èèyàn. àkọ́lé wọn ní Allahu wa rasuluhu ẹ̀kọ́ ń lọ́dọ̀ àwọn sàhábà ẹ̀yìn tí wọn bá mọ̀ wọ̀nyí láwọn yìí Allahu wa rasuluhu àti kẹ́kọ̀ọ́ kan mẹ́wọ̀ kìí ṣe gbogbo nǹkan làámọ́ ń lọ pé Allahu èyí tá a lè mọ gbogbo nǹkan ni Allahu tó dáwọn kankan bẹ tá a lẹ́bi lóhùn sọlọ́lá àbá dáwọn kankan tá a lóhùn ti ti lóhùn. ní ìtìlágbà tá ànábì ti kú dàkókò yìí èyí tí ń ṣẹlẹ̀ ẹnu ayé ànábì òun ọlọ́wọ́n bá wa ó ní ṣe kí ni jama ó ní kálọ́ mọ̀ kókó nǹkan káàdì gbọ́dọ̀ kí ọlọ́wọ́n àti ànábì wéra ọ̀nà ẹ̀dá ọlọ́wọ́n ọba kan ọlọ́wọ́n ọba wa ṣe anábì wa ń sọ fún pé oníṣòro ní ìbéèrè tó wà malaku jìbìrì malaku jìbìrì àtàkùn ó mọ̀ọ́mọ̀ wá bá yẹn yóò àlímùkún yìí nàkùn ó fẹ́ wá kọ́ yín ní ẹ̀sìn yìí ní ṣe islam ó fẹ́ wá kọ́ yín ní kíni jama ó fẹ́ wá kọ́ yín ní ẹ̀sìn yìí lábìlí kí hadithi làwọn àfáà ní lóde bá rántí kàtà bẹ̀rẹ̀ hadithi lábìlí lọ pé àwọn àfáà máa pe hadithi yìí ní kíra ló kó bọ́ rẹ̀ òun mú sọ̀rọ̀ òun mú sọ̀rọ̀ ìyá ìyá tó bí gbogbo súnà lẹ́nu hadithi torí pé ó fẹ́ kiri ní agbègbè ìtẹ́ńbí ọ̀rọ̀ ẹ̀sìn tí ò mẹ́nu bá àlàyé rẹ̀ lè wá kú o àmọ́ yóò mẹ́nu bá yóò mẹ́nu bá ẹ wá dúró tá a ti kọ́ látara hadithi akọ́npa sọ̀lá akọ́npa zaka akọ́npa tìyàm akọ́npa hajj akọ́npa imani akọ́npa imani billah imani bil malaika imani bil kitab imani bil rusul imani bil yawm al qiyam al imani bil qadar ẹ wá dúró dá kó àbúrò ń kọ́ ọ̀rọ̀ àpẹẹrẹ ọjọ́ ìgbéǹde àlùkìyà gbogbo àti ilé ọ̀rọ̀ ìsìn wa ló kọ́ muhammad sallallahu alaihi wa sallam anabuwa sọ fún umar bẹ́ẹ̀ fi àtàkùn yọ àléwọ́ fún hadith ya bani sahih abẹ́rẹ́ ọ̀pọ̀ lọ́mọ́sá fún wa ní àgbóyé ọ̀rọ̀ ọlọ́mọ́sá àgbóyé ọ̀rọ̀ ó fún wa ní àdínkù ìmánì àti àdínkù ìdúró ní ìlú ọ̀nà Islam àti parí àdínkù fún àwọn ìlànà ọlọ́mọ́sá fún wa ní àgbóyé ọ̀rọ̀ insha Allah ta'ala alhadith sáàlì àdínkù bẹ̀rẹ̀ yóò mọ̀ bí ẹ̀yìn oṣù Ramadan bìtìbìlìlà láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ a ti máa súnmọ́ oṣù ṣàbá a sì gbọdọ̀ lẹ́kọ̀ọ́ nípa oṣù ṣàbá a tún wá gbọdọ̀ lẹ́kọ̀ọ́ nípa oṣù Ramadan òdòdó ìdí nìyẹn gẹ́gẹ́ bí ìṣe wa náà sì ń gbọdọ̀ lọ ń ṣàbá tá a bá ti wọlé oṣù ṣàbá àwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tá fi máa ń bá oṣù Ramadan òdòdó òun náà làwọn kọ́ra wa ṣòwò ìdí nìyẹn tó tó ṣe abẹ́rẹ́ rẹ̀ kagbara ọlọ́run láti oṣù tó lọ. àwọn ìjòkó wa halkọ ọyọwọ lẹbi ìlú ṣe halkọ tó kàlí àti àdéhùn kọmíńtà mi ṣe ní bàbá ìpàdé ní ọjọ́ tọọdẹ méjèèjì amọ̀bìṣe tó kù sí ya àlàyé tá a bá fi ń ṣègùn ní alẹ́ àdàgbà akọ̀ntínú rẹ̀ ní bàbá ìpàdé ní ọjọ́ kọmíńtà. bọ̀ halkọ tó tẹ̀síì tí máa wáyé ní ọjọ́ sábà ìyẹn ò máa lọ òdòdó ìdìbò tẹ̀síìlù ni ó ti máa lọ láti wọnú Ramadan náà láti máa bá lọ́nà Ramadan bọ̀kẹ́tò síyà kò là á bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́lẹ̀ abẹ́lúwa wa ìmọ̀ ní ìwọ fọlá ní ìwọ ìdí ìwọ ìdí tó má ṣàfihàn ní àsọyé o ó ti fún ìdẹ́mọ̀ gbọ́ wa náà ní àgbèrè oṣù Ramadan náà wà ń bọ̀ ní ọlọ́mọṣà kàwá kúrẹ́ tí ó gbà á iṣẹ́ olóore téèyàn bíi máa rálẹ̀ jẹun náà wọ̀ téèyàn fi máa ń kó ìfọ̀ ọlọ́wọ́ ọba nínú oṣù rẹ̀mọ́dá kọlọ̀ ní wọn اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. ترى تعمل حقوق الاسلام عمل حقوق الله والسلام عليكم ورحمه الله